This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. Ọ̀rọ̀ nípa ìdájọ́ Sharia Islam nípa ọ̀rọ̀ ọdún méjèèjì. حديث جندب بن عبد الله البجلي رضي الله عنه فإني حديث ولا فقلني قال صلى رسول الله صلى الله عليه وسلم يوم النحر ثم خطب ثم ذبح وقال من ذبح قبل أن يصلي فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح بسم الله ara àwọn ìdájọ́ tí ó rọpò mọ́ ọ̀rọ̀ ìrun ìdì kékeré àti ńlá idul fitr wa idul adha jundub ibn abdullahi al-bajali nínú àwọn sọ̀hádì anabu muhammad sallallahu alayhi wa sallam ó júwe fún wa bóòlù anabi máa tó àwọn aṣẹ́ tí máa ṣe lọ́jọ́ àìdì pàtàkì jùlọ Eidul Adha ọdún léyà tó ìṣe pé bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀lé súnà tànẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam àfi kó tó bá nẹ́bi ti tó yìí jundub ibn abdullahi ni ńgbà tó ń rí anabi sallallahu alayhi wa sallam sọ́la ìhun la anabi kọ́kọ́ kí ń gbòde yìí àti sọ̀yẹ́ ń jẹjọ́. صلى رسول الله صلى الله عليه وسلم يوم النحر ọjọ́ tí ọjọ́ ọ̀gúnran òun náà ni yawm Eid al-Adha náà nìyẹn ọjọ́ tá a máa pa ẹran fún ọlọ́run ọba onírun ni anabu muhammad sallallahu alaihi wa sallam kọ́kọ́ kí lẹ́yìn tá anabi kírun tán fún makatoba lẹ́yìn wọn anabi wá ṣe khutuba láti ní ìrun ìdí ti bí yàtọ̀ sí ìrun jimá ìrun jimá kútúbà là kọ́kọ́ sí kátó kírun àmọ́ tó bá jẹ́ ìrun ayídì àti ìdùl fẹ́tìrì ni àti ìdùl abdihà ni ìrun là kọ́ máa fi bẹ̀rẹ̀ bá a bá kírun tán lọ́wọ́ kan kútúbà. ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì òun ni pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ òye wa pé kútúbà àjọ jimá tí màmú máa ṣe ni lára àrùn jimá lọ́wọ́ ni òfin dáa kéèyàn mú lásà pé wọ́n bẹ̀rẹ̀ kótóbà kò ní tara àfi kọ́ gbọ́ pé wọ́n gbé kọ́ mọ̀ ní ọmọ wa sáré pàpàpà máa tàlù àlálọ́ mọ́sálásí ànábì ọ̀fẹ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. àmọ́ tó bá jẹ́ ìran yìí di tó fi fà ànábì fi ní kí wọ́n ṣáájú kótóbà ó ní pé ànábì Muhammad sallallahu alaihi wasallam anabi ni man sha'a falyajlis wa man sha'a falyanfari ẹni ó bá fẹ́ kó dúró bọ́ kútúbà ẹni tó bá sì ní tó fẹ́ yanjú lé àbí ń bì kan tó fẹ́ máa lọ kò sẹ́sẹ̀ fún bọ́bá kírun yìí bì tán tí ò jókòó gbọ́ kútúbà ìyàtọ̀ nu láàrin kútúbà àrùn jímọ̀ àti kútúbà ìrùn ọdún ló fi jẹ́ pé ní ìrùn ní ọ̀sáájú lọ́jọ́ ọdún lélẹ́yìí tó jẹ́ dandan àbí súnà tí gbogbo wa gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti wá kílé iṣẹ́ pẹ̀lú ìmáàmù ànábì yọ̀ǹda sallallahu alaihi wasallam gbẹ́ni ọba fẹ́ kó dúró gbọ́ kútúbà ẹni ọba ní nǹkan tó fẹ́ lọ kánjú ṣe àbí kí diwọ́ kan bẹ fún kò tẹ́tẹ̀ fún ànábì wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. lẹ́yìn tá ànábì wá ṣe kútúbà tán fún màdàbàhà lẹ́yìn yìí là ànábì ṣẹ̀ṣẹ̀ wá lọ du ẹran. bàbá wo hadith Jundub ibn Abdullahi radiyallahu anhu jaabir ibn abdullahi radiyallahu anhuma hadithi tiẹ̀ tóun náà gbà wá bí jundubu ti tó yìí bẹ́ẹ̀ ni jaabiru náà tó ìhun la nabi kọ́ kí lẹ́yìn náà nabi ṣe kútúbà ẹlẹ́ẹ̀kẹta ló tó wá kan ẹran pípa ó lòdì sí ọ̀pọ̀lọpọ̀ níta ń rí ní àdúgbò wa ní nílùú tiwa ìyá àbáwọn agbègbè wa èyí tí ọ̀pọ̀lọpọ̀ máa rí ni pé bí màmú bá kírun tán yóò wá kọ́kọ́ lọ pa ẹran bọ́bá pẹran yóò wá padà sórí mímbàrí ṣe kútúbà òun làwọn náà rí kàyí àdìsù yìí nìkan kọ́ àdìsù jábìrì abdullahi radiyallahu anhu bóun náà ti tóónù kátọ̀bà sọ́lá nàbíyù sallallahu alaihi wasallam ànábì kírun lẹ́yìn tó kírun tán fa kátọ̀bà ó ṣe kútúbà lẹ́yìn kútúbà làǹdàbì tó wá lọ dùnbù ẹran léyà rẹ̀.